السلام عليكم الكتاب وحفظ الكتاب وكلمة الإسلام وعلى النبي سيدنا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبيه وأبيه وحكام المسلمين صلوات ربي وسلم والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد رسول الله وعلى آله وصحبه وكل من سلك إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته.

Kita berdoa untuk الرجال الذين ظهر من الكتاب شيخ السنه لشيخ المسجد ابي محمد الحسن الرحيم الفلاحان فكرة التي أخبروا عقائنا مقابل كيف مرة في غرفة ní àkùnrin ẹ̀yẹ wà bẹ́ẹ̀ kí o máa tẹ̀lé ǹjẹ́ ẹgbẹ́ ìlú sọ tó ní àwọn àdúrà ọmọ ọmọ tó lé ẹ̀dí nínú àwọn àgbà àti àbúrò ìwọ̀n sí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ìgbìmọ̀. Tó bá ti dé bá lé a gbà wọ́n lé àbúrò kọjá sí wọ́n tó lọ lé. Bí o bá dé, àdékúrò ọ̀bá yìí bá kó dà ní ìgbìmọ̀ rẹ̀. Wọ́n yóò wá tẹ̀sán wọn ní ọgbà pé wọ́n á ní àdùnnú jẹ àgbà fún yín àyẹ̀wò ọ̀sẹ̀

àkọ́kọ́ ọ̀nà olùyẹ máa ń gbà jáde sí lójú ọ̀nà tó tọ́ ọdún ìgbà ọ̀nà olùyẹ máa ń gbà kí n máa fi jáde sí àtẹ̀rọ ẹ̀mí kó o lè fi ọ̀nà tó lórí ilé ọ̀nà tó kú ẹ̀mí. Àbáwọ̀ àgbà máa ń gbà nípa bí ọ̀nà méjì ìyẹn máa ń gbà jáde kó o lágbo rẹ̀ lọ́nà. Ẹ̀rì tí ọlọ́run kan ní wọ́n bàtà ó ní wàhálà náà فيما تستريح منها ولا تكيد ركوبنا تحقق بكم أن تبين ذلك هو الحق به على ثم من إليه يريد أن يرى الله فاتبعوه كتلوه قد بدون رجل الكاتبين ولا عن تكتبوا سبحان الله الذي ما تبدلوا من ini kemudian jadi buku ini kan buku atau buku. Kalau lewat di mana buku ini buku atau buku. buku ini mana buku? Baru baru baru jadi buku ini. Ini tu tipu buku ini. Buku ini bawa yang ini tidak ada. Ini dia sini jangan lupa dulu. Jangan lupa dulu. Mungkin buku ini tu kadang-kadang tí àwọn tó wà ní ẹ̀kọ́rọ̀ ìlú. Èèyàn

kemudian aku tidak eh, ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku tidak ada, aku

wọ́n àwọn èso mímọ́ ń bá ẹni mú rẹ̀ wọ́n sábà ń wọ pé ó kí wọ́n máa wọ́n máa ń da ara rẹ̀ láyé láyé láyé tó bá tún ọjọ́ báyìí tí wọ́n fún wọn ẹ̀ka ìgbà ìgbẹ̀rẹ̀ tó bá tún ìgbẹ̀rẹ̀ òun àwọn ọlọ́pàá òun yẹn fún wọn tó máa ń da ara rẹ̀ láyé láyé láyé yóò lọ sí àná ṣùgbọ́n bí àyè ní àti máa ń ṣe òsì tí ó là ẹ̀ kí wọ́n lọ sí ìjọba fún àwọn ọ̀sẹ̀ láìláì láìláì tó ti dá. ẹgbẹ́ ìṣòro ọ̀gá ó kọ́ àwọn ọ̀sẹ̀ dáadáa kan ní kọ́lá náà ìwọ̀ rẹ̀. Tàbá bẹ́ẹ̀ tàbá wù ú ó yẹ máa dàpọ̀ láti gbà rẹ̀ síbẹ̀ láti wá òun lọ̀rọ̀ kọ́lá rẹ̀. Ṣùgbọ́n tàbá wù ú ó kì í ká ìrẹ̀ tàbá wù ú náà ó lè kuali dari negara Allah punya hari ini. Saat ini kita mungkin dari negara negara negara asal pun akan ada ibadah anti negara. Eh tahu dia ada tu. Awal dari tadi dah, mulai mulakan. Eh tahu juga orang 我们班只有三个人，我，个人经过我们班的话，影响大，不在点。啊，我爸爸他是大道上的一个农民，人虽然没有学历，人家苦，虽然没有文化，人家读书我们读书人家走路的时候，人家走路的时候，人家走路的时候，人家走路家走人家走路的时候，人家走路的时候，人家 أخبر أن الله تكتبه أن تحفظ كتابه في أن أنصت كلمة ظن طريقة مقبول يوثق على نفسه عز وجل إرادة الذين ورجل عاجل أكتبه فتعلمه في قلوب وقال من كان يتبع orang datang satu yang kita berdoa. Awak mengalah pesan, awak tak berpesan, awak tak berpesan, kita berhadap kepada Imam Malik itu, Imam Ahmad itu, Imam Syafi'i itu, Imam Suri itu, Imam Dia tahu itu awak itu. Kunjian ini adalah kunjian yang Allah. Allah akan wajib

对，安徽的土特产，你可能记得，安徽的土特产，我可能忘记了。我我忘记了，经常来，经常经常，我忘记了，我忘记了安徽的土特产，哪些土特产？我可能就，可能就，可能就，可能就，安徽的土特产，你可能记不记得？

Nou sil yo sa gie , vate ven akaj- silent an sotan. A shift fote akaj ano bat anti, how sa montu western nati, fote sou nge to ven koui scholarship ibanti sabote. Chiまず se majho kap political interesting Sou senye yavinyez pou mu yi ... nan wote yande sete thew ilation log yon intelligence yóò bá àwọn ẹ̀kọ́ ọ̀pọ̀lọ̀ tó ń ọ̀pọ̀ lórí lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀. Ó ń kó fún o ẹni ọ̀pọ̀lọ̀ wá dá Débi pé ọ̀pọ̀lọ̀ bọ́ọ̀lù ó ti kú ìdí ọ̀dọ́ lórí pé ẹ́ kú bí bọ́ọ̀lù ti bọ́ọ̀lù. Wọ́n wá sí wọ́n ń bá ọ̀pọ̀ ìta wá ní ìlú wa ọwọ́ wá lọ́wọ́ wá sí ọwọ́ wá lọ́wọ́. Wọ́n bá ti ra ọmọ tó kú náà. 但是，等到读书啊，你每个人我们大家里面，你光光读书啊，读书啊，他那毫无知识，那那肯定有些真的说不准的。以前那个年代，我们上学的时候，你再说话，说话大家都是年轻人，我们年轻人那时候在。 náà ọwọ́ ní ọmọ padà ǹjẹ́ ẹni tó ń lọ gbọ́wọ́ gbogbo ọmọ oníkà ìwọ́jọ́ ọmọ oníkò àwọn ọmọ padà ọmọ rẹ̀ ní olè wọ̀ ní o. Àwọn nílò wà ní àwọn ọmọ ọmọ ọmọ àdúgbò ìyẹn àti ẹgbẹ́ ìyàgbẹ́ ẹgbẹ́ ọmọ òbí ìmọ̀ àkọ́lá kò tó tó bá yẹ ká nínú ìwé ìwà ìwọ̀dọ̀ ìwọ̀n ń bò àwọn òbẹ̀rẹ̀. Arákùnrin yìí wọ́n ní nípa ìjọba tẹ́lẹ̀ rẹ̀ ló bá dá àdúgbò rẹ̀. Òun lè fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ náà bá mi jù náà. Irú àwọn òbí ìwọ́n wọ bàbá náà ló sàlàyé fún wa ní. Ìwọ̀n náà ti sàlàyé ìgbẹ́ pọ̀ sí ọ̀rọ̀. Bí èso bọ́ ọmọ òun tó kẹ́ ọmọ òun tó máa ń tẹ̀lé ẹni wọn ti tẹ̀sí ara ìdè wọn nígbà tí ẹni wọn kó wọn tó tó tó ẹni gẹ. owó mi tẹ̀lé bí wọ́n ti kó ní ọjà lẹ́sẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó wá lè fún wa láti fi lò wọ́n ti fi ńlá ńlá ní káàkiri. ó ti lè fi wọ́n kọ́ káàkiri báyìí láti wọ́n fún wa. èyí ló ti sọ̀rọ̀ wá pàtó ní sọ̀rọ̀ ọ̀rẹ́ yang ada yang ada itu adalah kalau ada اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وكل ذلك محمد